أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الكريم الوهاب الرحيم التواب غافر الذنب وقابل التوب الشديد العقاب يحب التوابين والمتطهرين ويغفر للمؤمنين والمستغفرين ويقبل عثرات العاثرين ويقبل اعتذار المعتذرين فله الحمد كثيرا طيبا مباركا فيه كما ينبغي لكرم وجهه وعز جلاله واشهد ان لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وسلم تسليما كثيرا عباد الله فإن الله ندب المؤمنين إلى التوبة وحفهم قائلا وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال سبحانه استغفروا استغفروا ربكم ثم توبوا إليه وهو سبحانه يحب من تاب وتطهر إن الله يحب التوابين ويحب المتطهرين وهو جل جلاله إذ ينادي ينادى عباده المؤمنين يحثهم على التوبة النصوح يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا والتوبة النصوح هي المستغرقة الشاملة لجميع المعاصي والذنوب التوبة المخلصة لله من شوائب الرياء والشرك التوبة الجامعة لشروط التوبة هي التوبة النصوحة والتوبة عباد الله كما قال العلماء هي واجبة من كل ذنب فإن كانت المعصية بين العبد وبين رب العبد لا تتعلق بحق آدمي فلها شروط ثلاثة أحدها الإقلاع عن المعصية والثاني الندم على فعلها الثالث العزيمة على ألا يعود إليها أبدا أما إذا كانت متعلقة أما إذا كانت متعلقة بحق آدمي فيضاف إليه ما تقدم من الشروط الشرط الرابع وهو البراءة من حق صاحبها فإن كانت مالا أو حقا رده إليه وإن كانت حدا مخترفا مكنه منه أن يقضى عليه حدا أو طلب عفوا وإن كانت غيبة استحله منها واستغفر له حتى يرى أنه أدى حقا وإذا تاب العبد من بعد الذنوب قبلت توبته فيما تاب منه وبقي عليه وزر وإثم ما لم يتب منه ولقد كان رسول الله صلى الله عليه وسلم وهو من ما وهو وهو صلى الله عليه وسلم من هو مكانه ومنزلة عند الرب وطاعة وتقرب إلى مولاه سبحانه وتعالى ما ذلك كان يتوب في اليوم ويستغفر أكثر من سبعين مرة إذ يروى البخاري أو روى البخاري بالسند أن النبي صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين مرة بارك الله لي ولكم في كلام حبيبنا مصطفى ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا استغفروه وتوبوا إليه وتوبوا إلى الله كما لا ذنب لا توبوا إليه إنه هو التواب الرحيم استغفر الله والحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسوله الأمين wàhálà áàlìhì wọ́sàbìhì àjùmáyìn àpọ́ni fún ọlọ́run ọba wa àti àlékún ìkẹ́ àtọ́lá fásitọ́wájú ẹ̀dá anábíwá Muhammad ẹni èyí tí ọlọ́run sì ní àánú fún wa ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ máa bá síwájú ẹ̀dá ẹ̀yìn àtọ́lá tó wa àbẹ̀lọ́run fún àwọn tí wọ́n ṣe iṣẹ́ yìí tá à ń ṣe yìí tí wọ́n sì la ọ̀nà dáadáa sílẹ̀ tí à ń rí tọ̀ tí wọ́n ti lọ jábọ̀ ṣẹ́ wọn fọlọ́hún ọlọ́run àbẹ̀ ọ́ gbogbo èyí tí wọ́n ti ṣe síwájú rẹ̀ ọlọ́run ní dáadáa jẹ́ kí wọ́n bá dáadáa wájú ẹ̀ èyí tí tó ń ṣẹ́kù tó fi dórí èyí táwa náà ṣe yìí jẹ́ kí wọ́n máa rí lóore níwájú wọn ọlá àti tóbi rẹ̀ ọlọ́run lálá ìlàhà ìlàlá ọ àbá ń fi ọkàn bá ìbánisọ̀rọ̀ wa lọ ọjọ́ jẹjọ́ à ń fi ń dárò ìyá wa tí a rí máa tòní àfíńdọ̀rọ̀ ara wa ìró ara wa náà ni kálukú wa náà palẹ̀ ẹjọ́ tiẹ̀ mọ́ kápalẹ̀ ẹjọ́ tí ó kàn wá mọ́ abáàdì náà ló dé wá bá wa náà kọ̀wá sí ń tá a fi palẹ̀ èèyàn ò lè wà ọmọ níbi tí ó ti máa ṣẹ lọ́hùn gbogbo bí ẹnì kọ̀ọ̀kan wá bá ti ń ṣẹ lọ́hùn ká máa rántí péjọ kan ń bọ̀ ti bọ́ wà bá wa o. ikú ọwà lásìkò tẹnìkọ̀ọ̀kan wóró tì fújì àtẹn abáàdì ni ó àsìkò tá a ìgbà tá a rotì kọ̀mọ́sẹ́sí kan lámaríwá àmọ́jẹ́ ń tì pa àsìkò náà ti tó básìkò èèyàn bá ti tó orí ń tẹ èèyàn rí ọ wà ikú ó mu lọ ọ̀ẹ́sẹ̀ kọ́lé ní jájú ó lò díẹ̀ àsìkò ní ètò ikú ọ̀mọ́ ọ̀ẹ́sẹ̀ gbéyàwó ní kọ̀mọ́. kódà lórí ìdùnnú orí ayọ̀ ikú a máa pààyàn. òun tẹ́ni kọ̀ọ̀kan wa náà lè wá máa fi palẹ̀ mọ́ oníkálukú wa ká lọ sọ́dọ̀ ọlọ́run gbòòbí kálukú wa kù sí ká ronú pìwàdà ká túbà ẹ̀ṣẹ̀ wa ọlọ́run ọmọ àmà gbogbo a gbàgbọ́ ó pè á lọ síbi túbà. kama tuba wa tubu ila allah jami'a lo lo wi lo ni ayu al mu'minun e wo lo ele gbagbo ko ba ke beri wi o ma pe ni elese na ni lese ni ba se je mu'min ni o wa kan lo lohun wa doju ko lo ni ayu al mu'minun en te je mu'min ni tun wa ya pe ko yo le olohun ni tubu ila allah jami'an jami'a boyi lẹ́yìn ẹnìkan lẹ̀ tún bá lọ síwájú ọlọ́run àtìlè ló jẹ̀míà náà lò lórí ẹ̀ṣẹ̀ pé lórí gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ pátá kàtúbà ikọ̀ òkéré o wọ́n wí pélé ìkéré kò ní ìdí túbà ọ̀ràn ayàn ní kálukú wa kàtúbà lọ síwájú ọlọ́run ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ gbàgbọ́ la alákùn tó filẹ̀ hùn tẹ́ ẹ bá lè tún bẹ́ẹ̀ ṣe yíwáwájú èmi ọlọ́run ẹ̀ẹ́dìrà ilẹ̀ ni tí ó jèrè ọlọ́run mọ́sálá yìí sọ̀wá lẹ́ni tí ó jèrè ọlọ́run ní sàkfìrú rabbakum ẹ túbà lọ sọ́dọ̀ ọba yín thumma tubu ilayhi ẹ wá foríjì ọlọ́run ẹ túbà lọ sọ́dọ̀ ẹ̀ ọba yìí subhanahu wa ta'ala onífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí ń túbà tí ń fọ̀rọ̀ ẹ̀ nù wó ní bí ẹsẹ̀ inna Allaha yuhibbu tawwabin wa yuhibbu al-mutatahhirin ọlọ́run ni mo fẹ́ràn gbogbo àwọn tí wọ́n máa ń túbá wá síwájú èmi ọlọ́run mo nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa ń fọ̀rọ̀ àwọn mọ́ kó o níbi ẹ̀ṣẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọwọ́ tún pé a lọ síbi túbá náà tá a bá fẹ́ túbá rẹ̀ ọlọ́run ní kó jẹ́ túbá tọ́mọ ni o ọmọ jẹ́ túbá àwọn ní ntú mo tú astaghfirullah táwọn àfisàṣùbá ṣeré títúbá wọn ò ní dénú ọkàn ọlọ́run nírú ilé ńkọ́ ẹ̀yin tẹ́ ẹ lẹ́gbàgbọ́ túbú ila Allahi tawbatan nasuha ọlọ́run ní túbá tọ́mọ́ tán tọ́mọ́ òun ní kẹ́ ẹ túbá túbá wo lọ́mọdọ́dọ̀ ọlọ́run òun ní mustaqraqatu shamilatu li jami'il ma'asi òun ní túbá tó kó gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ lẹ́yìn ọ̀kan lẹ́wọ̀ zunú gbogbo àṣìṣe ó kó gbogbo ẹ̀ sínú alimọ̀lẹ́sọ̀ tó lè la tààtún báyìí lọ bọ́lọ́run nìkan tí èsè torí nǹkan kan orí wọn mọ́ bumi rárá tọ́jẹ́ torí tọ́lọ́run tó kú òní bí mi ṣe wá ibi ríyà gbòòsì àrími tó kú òun bẹ́ẹ̀ ṣírkìlì jẹ́ mí àlìṣòro ti tọ̀ bá gbogbo májẹ̀mú túbá ó sì gbọ́dọ̀ pèsè lára tọ́ba jẹ́ túbá ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin ẹrú àtọ́bẹ ẹni tí ó sì tọ́mọ ànábì ádámọ̀ ń bẹ tó jẹ́ láàrin wa àtọ́lọ́ ní májẹ̀mú mẹ́ta ni òun lọ gbọ́dọ̀ pé lórí túbá tèmi àti ẹ bá tú àkọ́kọ́ àlẹ́kílá ánìlẹ̀ máa ṣìyà tá a bá ti jẹ́ pé lóòótọ́ la túbá tọ́mọ́ lọ́dọ̀ ọlọ́run àgbọ́dọ̀ síra tán pé kó o níbi ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀kejì ànádàmú àlàfíìlì ha. ẹ̀ṣẹ̀ tá a ti dá tá a túbà rẹ̀ akabama àkàbàmà lórí ẹ̀ èmi náà sì ni mo ṣe yìí ọ̀yẹ́ ń ṣe bẹ́ẹ̀ sọlọ́ àkàbàmà ẹ̀kẹta alàzímà ala ala alá yàrúdà ilayha abada a ti ní azima a a yóò sùmọ́tà tá a ó ní nǹkan ṣe wa adẹ́sẹ̀ rẹ̀ látara pé dúkìá ẹ̀ àdámọ́tíá ọwọ́ àfimọ́jẹ̀mú kẹrin kún ẹ̀tọ́ ti ń bẹ lọ́wọ́ rẹ níbi ẹ̀ṣẹ̀ tó túbà rẹ̀ yẹn ọ̀dà padà èkó ní nǹkan tó dàpọ̀ mọ́tíá tó sì túbà rẹ̀ ọ̀dà padà tọ́ba jówó ní dá tọ́ba sì jẹ nǹkan tó yẹ kí ya ṣẹ̀ríà lórí ẹ̀ sí tó sì ọjọ́ ọlọ́wá ẹ̀dẹ̀ ọlọ́tọrọ ẹ̀dẹ̀ ń fún ọ. ọba wa jẹ́ ọrọ ẹ̀yìn sọ̀rọ̀ èèyàn lẹ́yìn lọ́wọ́ gbọ́pẹ́ ní níbi ìgbà tó ọmọ ìyá rẹ tó ń òun tó ah,

ọlọ́run mọ́sálá ìgbàdúrà ẹni kọ̀ọ̀kan wa ká máa pọ̀ ní túbá lọ́síwájú ọlọ́run ẹni olóore jèmi àtẹ̀yìn lọ sí sasíwájú ẹ̀dá Muhammad ọjọ́ òye wa pé ní ojoojúmọ́ òun máa ń nígbà tí ó máa tó ìgbà àádọ́rin seventy times ìgbà àádọ́rin lójúmọ́ ọlọ́run sì ti darí rẹ̀ wa lè mi tí àtẹ̀yìn tí ò ti darí ìgbà mélòó làwọn wà máa ọlọ́mọsálá ìgbà tó bá wa gbogbo bí ẹnì kọ̀ọ̀kan wa tá a ti ní ìkọnu kọ́sẹ̀ ọlọ́run dáríjì wá àṣetọ́nù tí wọ́n tún mú yàn darí síbi ẹsẹ̀ lẹ́yìn tó ti tún bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ lérè o ṣàánú wa ṣe wá lẹ́rú tí ìtánsí rẹ̀ tí ó dá níwájú ọlọ́run ṣe wá lẹ́rú tìrẹ ọlọ́run ọba tó fi sí olóore tó fi rọ̀ lọ́rùn tó lè máa lè jìnnà sí gbogbo tìrẹ ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run mọ́sálàyé fọ ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wánú wó níbi ìwà nìfà ọlọ́run fẹ̀mí wánú wó níbi síárì mi ọlọ́run fẹ̀mí wánú wó níbi gbogbo wéérí ọlá àti tóbi rẹ ọlọ́run ọlọ́run ṣàánú wa má fìtínà wa ọlọ́run má dà wá láàmú orílẹ̀-èdè wa ọlọ́run bá dẹ̀ mọ́ dúró wọ́n yìí ní arọ́sítà fìtínàtà níbi káwọ́mínà fàtàwọ́fànà ilé ìkàlọ́ ìrà mọ̀fìtò ní ọlọ́run wa láàmú ọlá àti tóbi ọlọ́run rọ́bànà ṣìfọ̀ àná àzábà iná mòmìnún rọ́bànà ṣìfọ̀ àná làzábà iná mòmìnún rọ́bànà ṣìfọ̀ àná làzábà iná mòmìnún òjòyà tí ó sú lórí orílẹ̀-èdè yìí ìdí ọlọ́run ló lè má dànù tí ò ní jẹ́yà fún wa tí ó tún jẹ́ kẹ́ ọlọ́run bá ti ṣe ní ìkẹ́ fún wa ọlọ́run wọlé àwọn tó gbọ́ ọgbọ́ ti bẹnu wa tí wọn ní nǹkan míì tí wọ́n ń pè jùlọ ọlọ́run lọ wọ́n dúró tí ọ tọkàntọkàn tí wọ́n ń ṣe tiẹ̀ wọ́lá wọn ìwọ́lọ́mọ wọn ọlọ́ndàkùn mọ́sálá ìfi káyà kó fún wa lórílẹ̀‐èdè yìí lásẹ̀kẹ́ rẹ̀ sí wa àwọn tí ń darí wa ló wọ́n fún dáadáa orílẹ̀‐èdè yìí fi dáadáa orílẹ̀‐èdè yìí sí wọn lọ́kàn sì jẹ́ kí wọ́n lè ṣe ọ̀la àti tóbi ọlọ́run inú ẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa náà má jẹ́ ọ̀dà ro àánú rẹ̀ máa fi bá wa gbé gbogbo òjíṣẹ́ nìkọ̀ọ̀kan wa lólórí nínú ilé láàfin máa ṣe ọlọ́run àṣẹ fún wa ọ̀la àti tóbi ọlọ́run gbẹ̀yìn tẹ́ wà nílé ẹ̀kọ́ ẹ̀kọ́ kéwòn ti wí ní iṣẹ́ ọwọ́ ní àṣeyọrí dáadáa ọlọ́run bá ti ṣe fún yín jẹ́kulẹ̀ ẹnìkọ̀ọ̀kan yín kọ́ dáa ọ̀la àti tóbi ọlọ́run ọ̀làlá ìlàlá wẹ́ bàbá wa nu lẹ́sìn wọ́n jẹ́ máa padà sí aburú àánú ọlọ́run tí ó túbọ̀ máa bá yín gbé gbogbo tó ṣe fún yín lóore pátá ti jẹ́dùnú ọlọ́run má jẹ́ kàn bànújẹ́ látara kankan nínú wa ọ̀la àti tóbi ọlọ́run bẹ́ẹ̀ láti fẹ́ yìnyá náà ọlọ́run má jẹ́ máa padà sí aburú gbogbo samaria ẹni tọ́jẹ́ pé bóyá ìrìn àjò tàbí ìrìn ló sọ di kó kírun lọ́dọ̀ wa bí lónìí àdúrà ní kọ̀ọ̀kan wa ọlọ́run jọ gbà o ọlọ́run yọ́nú sí wa o ọlọ́run dó sí wa ajímọ̀ àtòní má sí láti mọ̀ fún wa gbogbo àwọn tọ́lọ́run ń lò fún dáadáa nínú ilé sí yìí tí wọ́n nánu tọ́lọ́run fún wọn bó ṣe tó bó ṣe má ẹ̀ńtọ́ wà lókèrè ẹ̀ńtọ́ wà ńlé ní gbogbo jàmá wa àlékún àsìkí ọlọ́run máa ṣe fẹ́ni wa gbogbo ọ̀nà táwọn gbà rí ọlọ́run dúró tì wá yọ́nú sí wa subhana rabbika rabbil izzati amma yasifun salamu ala al-mursalin walhamdulillah.